ràkúnmí ṣùgbọ́n ọbẹ̀ tí wọ́n ṣe yàrá ràkúnmí lòún jẹ ṣé yẹn náà ní o ipa nípa lórí àlùwàlá rẹ̀ ìyẹn jẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè nípa ẹni tí bàbá ẹ̀ ti jáde láyé tí ọlọ́run wá fún ní ọmọ tó wá wò pé orúkọ bàbá òun tó jáde láyé lòun fẹ́ sọ tí kì í ṣàníyàn pé àbàbá yìí ló padà wá ṣùgbọ́n bí wọ́n ń torí ìfẹ́ tóun ní sí bàbá yẹn àti pé òun fẹ́ jẹ́ kí ó kọ wọn kí ó tún máa ṣẹ́kù pé ojú wo ni Islam fi wo eléyìí àbí bàbá yẹn tiẹ̀ tún bẹ láyé ó wá bímọ ó wá wò pé òun fẹ́ sọ ọmọ òun ní orúkọ bàbá òun pé kí làwọn ìdájọ́ ẹ̀sìn tí ó so mọ́ àwọn kan. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد ibi àkọ́kọ́ ẹ tó bí máa bí. àwọn nípa ràkúnmí ẹran rẹ. ìbẹ̀rẹ̀ láhùnmùlẹ̀ ebèl ràkúnmí wọ́n bí anábì sọ̀rọ̀ láàrọ̀ sọ́là pé ìmọ̀tàwọ́tà ọ̀hún láhùnmùlẹ̀ ebèl ṣé tí a bá jẹ ẹran ràkúnmí ṣé kí a sáfùwàlá látara pé a jẹ ẹran ràkúnmí náà tó bá pa àjẹrẹ gánàmù kọ ẹrẹ àgbò ẹrẹ màálù àlébi ni pé ìṣe ó túmọ̀ sí pé ẹrẹ làkúnmí tá a bá jẹ nínà nínà kó tó ba àlùwàlá wa jẹ ni ó ń wá bèrè pé má kèé ṣe ẹrẹ ìlàjẹ kó bóyá ọbẹ̀ rẹ̀ àbí bóyá ọbẹ̀ rẹ̀ ni àjẹ wọn àwọn olùdámọ̀ ọ̀ṣọ́ ọ̀lọ́ta àlọ́ ó sì yẹ apá kan gbà wípé in tó wà nínú hadith nìyẹn ẹran làkúnmí ló wà làkúnmí téèyàn bá jẹ ẹran yẹn iná ni iná ni èèyàn àwọn aláìyàn já àwọn míì sì gbà yí pé ìtàlùm sọlá sàlám sọ nípa ẹran yìí ó kó gbogbo nǹkan tó lè dáadáa tara ẹran yẹn nínú sínú lápòjú ẹsẹ tẹbá ẹrù pé tẹbá ń se ẹran ẹran gángan ní omi la sọ tí ó mọ jáde ẹran àwọn tó bá súnmọ́ kíchìn tó bá àwọn àbúrò tó bá súnmọ́ kíchìn ẹran gángan tẹ máa ń bọ àbúrò ń sè ó lómi tí máa ń produce jáde sínú ọbẹ̀ tá à ń ṣe tó tara bẹ́ẹ̀ àwọn onímọ̀ mi sọ pé ẹran àti nǹkan tó bá ti kó ní ó ti bọ́ sínú ìjẹ́ ìwọ̀ ẹ̀rẹ́ ló fún ọṣẹ́ kò sí tábìlì tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọmọ ọmọ ọdún ààrẹ ó ti bọ́ sínú tó ba àwọn ajẹ́ padà lọ ó ti ba ìdájọ́ ọ̀tẹ̀rẹ̀ yẹn náà ìní ààfọ̀ ẹ̀rẹ́ ló fún ọṣẹ́ kò sí tábìlì tẹ́lẹ̀ ọ̀rọ̀ àtọ́kọ́lọ́mọ ẹran yìí àmúṣọlá sàlámù sọ nítorí pé òun gangan ní nǹkan tó kó nǹkan lónìí but àwọn tó bá rọ̀ mọ́ náà omi rẹ̀ ọbẹ̀ rẹ̀ olóògbà àlùwàlá jẹ́ a lè jẹ́ àlàyé ni o bọ̀tà bá ti jẹ́ àṣekínú a tún àlùwàlá ṣe ọ̀rọ̀ yìí sì bẹ́ẹ̀ súnmọ́ lórí jùlọ wàlá torí pé tá a bá fi nǹkan mi wò ẹ wú ẹlẹ́dẹ̀ tó ń gbàmọ̀ ẹran ẹlẹ́dẹ̀ sáálé jẹ́ ọbẹ̀ ọbẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ ẹ́ láwọn èkìsí lọ́lọ́sọ tó jẹ́ nìsín a sọ pé ǹjẹ́ o lè mú náà yẹn náà pé ẹran ẹ̀yẹn náà tó bá ti ń sè àwọn tó ṣe kí ni o àwọn kan kó jáde lára rẹ̀ ó súnmọ́ so akọ̀rọ̀ bẹ̀rẹ̀ sọ̀hí wallahu a'lam òun náà ní pé then khurujan min khilaf ẹni yẹn tó bá jẹ ọbẹ̀ ẹran àtọ́mí náà ó lọ tún àwọn aláṣẹ eléyìí ń fi wọn lọ́kàn balẹ̀ lórí ìbátan ọlọ́wà àdáwà àgbẹ̀ wọn náà bẹ̀rẹ̀ nìkan jáde láyé wọn wá nífẹ̀ẹ́ orúkọ orúkọ bàbá wọn àbí ṣùgbọ́n so wọn ní tàbá ti sọ ní bàbá túndé ìsìlẹ̀ ìbílẹ̀ but wọn lè sọ orúkọ bàbá wọn wọn ní orúkọ bàbá wọn ní Yusuf àwọn tó ń lọ tó jẹ́ sọ wọn ní ajẹ́ Yusuf ìbìlẹ̀ Yusuf eré kò sí ìgbà obìnrin mẹ ọ̀rọ̀ nípa orúkọ báàbù wa àṣà ní tó fẹ́ ni ó kọ tó bá wọlé kálukú láti ní láti pé àwọn mọ́jẹ̀mú tí ó wà lórí rẹ̀ kí èsì pẹ́ ni ẹ fẹ́ dẹ́nílẹ̀ Yorùbá ká sọ́ra tí èèyàn fẹ́ sọ́rọ́ kọ àbẹ́yẹ tí àwọn ti kù àwọn èèyàn mìíràn bìnrin gbèsè lẹ́kẹ̀ àbá kú nínú àkílà Yorùbá nìyẹn ìgbésẹ̀ kí ni o tí wọ́n fẹ́ kí àbá kú pé tó má ti sọ́rọ́ kọ bàbá bí ẹni pé ẹ ti bá wọn wá ẹ ti wá ìjìrọ̀lẹ̀ fún wọn nígbà náà ṣàìmọye àwọn èèyàn tó ń bàbá wọn tó ti yé ní ìsìnkú oúnjẹ kádà fúlàní ló fúlàní lọ́dún bàbá àtọmọ àbí bàbá bàbá bàbá bàbá àtọmọ oúnjẹ olùkọ́ kan lọ́dún kò sílẹ̀ fi bẹ́ẹ̀ tó bá ti wù ènìyàn náà wọn. Assalamu alaikum. Ah.